ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn. Ẹ̀ mo fẹ́ kí wa ní ọkùnrin ní obìnrin, lọ́mọdé àti lágbà níbikíbi tí ẹ ti ń gbóhùn mi. Mo fẹ́ kí wa káàbọ̀ bákan náà sí àkókò ọ̀rọ̀ ìyè, èyí tó jẹ́ pé a máa ń gbọ́ ní gbogbo ọjọ́ bírú àti àkókò bírú eléyìí. lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa, mo fẹ́ a ó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ká tó máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jọ̀wọ́ jẹ́ ká fún àdúrà. Baba wa àti Ọlọ́run wa, àjíǹde àti ìyè, a gbé yín ga lọ́pọ̀lọpọ̀ torí pé ẹ jẹ́ olóòótọ́, torí pé ẹ jẹ́ aláàánú. A gbé yín ga lórí ayé wa, èyí tí ẹ ti ṣe, èyí tí ẹ̀ ń ṣe lọ́wọ́ àti èyí tí ẹ ó tún máa ṣe. Ọlọ́run gba ọpẹ́ wa. Ní àkókò tó báyìí, Ọlọ́run à ń lọ sínú ọ̀rọ̀ yín. Olúwa ẹ fi òye fi yé wa. Ká alábùkún fún, orúkọ yín kó di àyìn lógo. Gbogbo etí tí ó máa gbọ́ mi, gbogbo ọkàn tí ó máa gbọ́, lórúkọ Jésù bá wa pàdé. Ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín kó wọnú ayé wa orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín èké hallelujah lónìí yìí a máa bára wa sọ̀rọ̀ lórí lórí ọ̀rọ̀ Ọlọ́run èyí tí mo pe àkórí ẹ̀ ní ìjọ tí ó jẹ́ àwòkọ́ṣe ìjọ tí ó jẹ́ àwòkọ́ṣe bẹ́ẹ̀ la máa ka ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé àwọn ará Tẹsalóníkà ìwé ìwé ìkíní ti Paul àpọ́stélì sí àwọn ará Tẹsalóníkà. Orí kìíní a máa kà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá, ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹwàá. Ṣùgbọ́n màá, torí àkókò wa, màá fẹ́ wo láti ẹsẹ̀, màá fẹ́ kà fún wa láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹwàá. Bíbélì wípé ó ní bí ìyìn wa kò ti wá sọ́dọ̀ yín ní ọ̀rọ̀ nìkan ṣùgbọ́n ní agbára pẹ̀lú àti nínú ẹ̀mí mímọ́ àti ní ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé. Bá bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàárín yín nítorí yín, ẹ̀yin sì ti di aláfarawé wa àti ti Olúwa wa àti ti Olúwa. Lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́ tí ẹ̀yin sì ti jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó wà ní gbogbo ní ní tí ó tí ó gbàgbọ́ ní Makedonia àti Akaya. Nítorí láti ọ̀dọ̀ yín lọ ni ọ̀rọ̀ Olúwa ti dùn jáde, kì í ṣe ní kìkì Makedonia àti Akaya nìkan, ṣùgbọ́n ní ibi gbogbo ní ìyìn ìgbàgbọ́ yín sì ti ti Ọlọ́run tàn kálẹ̀. Tóbẹ́ẹ̀ tí àwa kò ní ń sọ̀rọ̀ ohunkóhun nítorí pé àwọn fúnra wọn ẹ̀ ń ròyìn nípa, nípa wa. Irú ìwọlé tí àwa ní, tí a ní sí ọ̀dọ̀ yín. Bí ẹ̀yin sì ti yípadà sí Ọlọ́run kúrò nínú ère láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́. Ẹsẹ̀ ìkẹwàá ó ní a àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá tí ẹni tí a jí dìde kúrò nínú òkú, àní Jésù náà, ẹni tí ó gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀. Ẹ ké hallelujah. Ọ̀rọ̀ tí a gbọ́ yìí ó ń ṣe, ó ń sọ nípa àwòrán ìjọ ti Tẹsalónìkà. Ẹ wò ó ẹ kíyèsí tá a bá sọ nípa àwòkọ́ṣe ẹ pé àwòkọ́ṣe ó jẹ́ àwòrán kan àbí àpẹẹrẹ kan eh, tó jẹ́ àpẹẹrẹ ti ohun tí a fẹ́ dá àbí tí a fẹ́ gbé kalẹ̀ eh, tá a bá fún àpẹẹrẹ ẹ rí i pé àwọn tó ń rán aṣọ wọ́n á máa wo àwòkọ́ṣe aṣọ kan tí wọ́n á fi lè rán èyí tí wọ́n ń pinnu lọ́kàn láti lè rán eh, ẹ rí i pé Jésù Kristi nínú ìwé Matthew nínú ìwé Matthew ní orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlógún bíbélì wípé ó ní èmi yóò kọ́ ìjọ mi ẹ rí ìjọ tẹsalónìkà tí à ń sọ yìí tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ìjọ tí jésù kristi lòun fẹ́ tí jésù kristi tí ó kọ́ ẹ rí i pé ìjọ tòótọ́ ó bá ìjọ yìí ó bá àwòrán ìjọ ti jésù kristi ní tòótọ́ ó bá mu ìdí ẹ̀ ni wípé tá a bá wọ akátẹ̀kọ́ wò àwọn tó jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n wà nínú ní ìjọ yìí ẹ rí i pé ìjọ yìí ó jẹ́ ìjọ tó jẹ́ pé àwọn oríṣiríṣi ènìyàn ló wà níbẹ̀ àwọn ará Greek tó jẹ́ pé wọ́n ń wá ọgbọ́n, ọgbọ́n ìrònú jinlẹ̀ eh, àti àròjinlẹ̀ gbogbo, àìkíyèsí òye ayé wọ́n wà nínú ìjọ yìí. Àwọn Róòmù tí wọ́n jẹ́ àwọn jagunjagun afẹ̀yìntì, àwọn ìjọba Róòmù, àwọn náà wà nínú ìlú yìí. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn èèyàn eh, tí wọ́n ti ẹ̀ mọ̀ nǹkan kan tó jẹ́ pé ará oko ni wọ́n, wọ́n wà nínú ìlú yìí. Bẹ́ẹ̀ la rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eh, ará ẹ̀yà Júù tí wọn ò tí gbàgbọ́, tí wọ́n jẹ́ pé wọ́n kàn gbàgbọ́ nínú tí ó jẹ́ pé àwọn kan rò pé bóyá àwọn nìkan náà nìkan ló mọ̀ àwọn náà wà nínú ìlú yìí mo dẹ̀ fẹ́ rán wa létí pé ìlú yìí gan ni òrìṣà àwọn gíríìkì òrìṣà wọn pọ̀ lóríṣiríṣi wọ́n wà ńbẹ̀ àti pàápàá ẹni tó jẹ́ pé zeus tó jẹ́ olórí fún gbogbo àwọn ọlọ́run kéékèèké wọ̀nyí eh, tí wọ́n sì gbàgbé pé òun gangan ni òrìṣà tó máa ń dáàbò bo gbogbo àwọn òrìṣà yòókù àti àwọn ènìyàn ìlú yìí kò jìnnà sí ìlú yìí ibí yìí gan-an ni paul apostoli ló ti wá ló ti wá fi ìdí ìjọ ló ti wá ló ti lọ ṣiṣẹ́ ìránṣẹ́ tó sì fi ìdí ìjọ ọlọ́run kalẹ̀ síbẹ̀ a lè rí eléyìí nínú ìwé iṣẹ́ àwọn apostoli orí kẹ tàbí ní ogún láti ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ kẹsàn-án ṣùgbọ́n tó jẹ́ ìyàlẹ́nu ni pé ìjọ yìí a lè kíyèsí wípé ìjọ tó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ìjọ yòókù ìjọ tó yẹ pé tá a bá gbé sí ẹ̀gbẹ́ ìjọ tí Jésù Kristi ń fẹ́ tó gbé kalẹ̀ tó kọ́ fúnra ẹ̀ ẹ rí i pé ó jẹ́ àwò ó jẹ́ àwòkọ́ṣe ńlá ó jẹ́ tó jẹ́ pé ó jọra wọn pẹ̀lú ìjọ ti Jésù Kristi ní tòótọ́ àbájọ tó jẹ́ pé ní ẹsẹ̀ kẹta àti ní ẹsẹ̀ kẹrin a rí ìjọ gẹ́gẹ́ bí ìjọ tó jẹ́ pé ó gboríyìn ó jẹ́ ìjọ tó jẹ́ pé à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ìjọ yìí àkọ́kọ́ nítorí pé nítorí iṣẹ́ ìgbàgbọ́ wọn nínú Kristi ìkejì nítorí iṣẹ́ wọn iṣẹ́ ìfẹ́ wọn èrè iṣẹ́ làálàá ìfẹ́ wọn nínú Kristi ẹ̀ bẹ́ẹ̀ ni a ti rí a rí ìgbẹ́kẹ̀lé wọn tó, tó le pọ́nrín tó dúró déédéé bẹ́ẹ̀ náà nínú Kristi. A sì rí ìgbẹ́, a sì rí ìgbàlà wọn èyí tó jẹ́ pé ó jẹ́ ojúlówó, ẹ́, nínú, nínú tó jẹ́ látọ̀dọ̀ Kristi yìí. Gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ àwọn ẹ̀rí láti ìta tí ó lè fojú hàn sí gbogbo ìran ènìyàn wípé ìjọ yìí ní tòótọ́, hìhùn, a lè mọ̀, ó jẹ́ ìjọ tí a gbóríyìn fún torí pé ó jẹ́ ìjọ àwòkọ́ṣe. Ẹ̀, tí a bá ń sọ nípa ìjọ àwòkọ́ṣe, kí la lè rí? Tá fi lè sọ pé ìjọ yìí ó, ó jẹ́ ìjọ àwòkọ́ṣe àkọ́kọ́, òun ni wípé a rí pé ọ̀rọ̀ tí wọ́n gbọ́, tí wọ́n fi di ẹni ìgbàlà, ó jẹ́ ìhìnrere pọ́nbélé, ó jẹ́ ìhìnrere pọ́nbélé. Ehn, tá bá kíyèsi orí yẹn, orí kìíní díẹ̀ nínú ẹsẹ̀ ó ní bí ìhìnrere wa ti, ìhìnrere wa kò ti wá sọ́dọ̀ yín ní ọ̀rọ̀ nìkan ṣùgbọ́n ní agbára pẹ̀lú èké hallelujah. Tá bá sì ń sọ nípa agbára, a ń sọ nípa ìhìnrere. Paulu sọ nínú Róòmù Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ ìkẹrìndínní ogún. Ó wí pé èmi kò tijú ìhìnrere Kristi, nítorí pé agbára Ọlọ́run ni láti yí ayé padà bóyá ti Júù ni o àbí ti àwọn kèfèrí àbí ti àwọn Hélénì. Ẹ rí, ìhìnrere yìí òun ní wọ́n gbọ́, ọ̀rọ̀ tí wọ́n gbọ́ nìyẹn ó sì jẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Èkejì tó jẹ́ kí ìjọ yìí kó jẹ́ ìjọ àpẹẹrẹ tó jẹ́ ìjọ àwòkọ́ṣe òun wípé àwọn tí ó wàásù fún wọn, wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n dàbí Ọlọ́run ní ẹsẹ̀ ìkarùn-ún díẹ̀ nínú eh, eh, abala àbọ̀ abala àbọ̀ kejì ti ẹsẹ̀ ìkarùn-ún yẹn ó ní bí ẹ̀yin ti mọ irú ènìyàn tí àwa jẹ́ láàrin yín àwọn èèyàn yìí dá wọ́n dá àwọn wọ́n dá Paul àpọ́stélì àtàwọn tó jọ lọ láti wàásù rere ńbẹ nílùú Tẹsalóníkà yìí wọ́n dá wọn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé arán wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n sì jẹ́ ènìyàn bíi Ọlọ́run ìkẹta Ohun tó jẹ́ kí ìjọ yìí kó jẹ́ ìjọ àpẹẹrẹ rere tó jẹ́ ìjọ àwòkọ́ṣe òun ni wípé ọ̀rọ̀ wọn, ẹ rí pé ọ̀rọ̀ tá a rán sí wọn yìí ó mú ìgbé ayé, ó yí, ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó yí ayé padà. Ó jẹ́ pé ó yí ayé padà. Wọ́n wá dàbí Kristi. Wọ́n wá dà, wọ́n jẹ́ aláfarawé Jésù Kristi àti àwọn ẹlòmíràn tí ó gbàgbọ́. Eléyìí la máa rí ní ẹsẹ̀ kẹfà. Díẹ̀ nínú ẹsẹ̀ kẹfà. Bíbélì wípé ó ní ẹ̀yin sì ti di aláfarawé wa àti ti Olúwa ẹn tí ìrere tòótọ́ bá wọnú ọkàn ènìyàn ẹ rí i pé èèyàn máa di aláfarawá Kristi Jésù ẹ torí pé èrèdí Kristẹni òun ni fún ẹnìkan láti dàbí Kristi Jésù ẹ rí àwọn èèyàn yìí sì dàbí Kristi Jésù a lè máa rí àkọsílẹ̀ yìí sọ nípa wọn wípé wọ́n jẹ́ aláfarawé wọ́n jẹ́ aláfarawé Jésù Kristi wọ́n sì jẹ́ aláfarawé ti Paul apostoli ẹni tó jẹ́ pé òun náà ti fàyẹ̀ fún Jésù tí ó sì ń wàásù ìrere Kristi bákan náà a lè rí i pé ní ọ̀nà kẹrin ó jẹ́ ìjọ tó wá di ìjọ yìí wá di ìrere fúnra rẹ̀ ìjọ yìí ó di kí ni o ó di ìrere ó wá jẹ́ àpẹẹrẹ ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ àpẹẹrẹ ní ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkẹwàá ìjọ yìí wọ́n wá di àpẹẹrẹ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n di àpẹẹrẹ nínú ìgbàgbọ́ wọ́n di àpẹẹrẹ ní iṣẹ́ sí iṣẹ́ wọn iṣẹ́ iṣẹ́ ìyìn iṣẹ́ ìsìn wọn àti àti àti ìfarajì wọn sí ọlọ́run alààyè ó jẹ́ ìjọ tó jẹ́ àpẹẹrẹ nínú dídúró de Jésù Kristi ní ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì ìwọ olùgbọ́ tí ò ń gbọ́ mi ǹjẹ́ a lè pè ọ́ ní àpẹ torí pé tá a máa sọ nípa ìjọ a ò kàn sọ nípa bóyá a kó ìjọ àwọn tó jẹ́ pé wọ́n wọ́n ń pàdé níbì kan tí wọ́n ń pè níjọ rárá bẹ́ẹ̀ kọ́ ẹ ọkàn kọ̀ọ̀kan tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ìjọ Ọlọ́run ló jẹ́ ǹjẹ́ a lè pè ìwọ ní ìjọ àwòkọ́ṣe ǹjẹ́ a lè pè ọ́ ní ìjọ tó yẹ pé a lè rí Jésù a lè rí Jésù Kristi kà a lè rí àwọn àwọn àwọn àwọn tó ṣe é tọ́ka sí nínú ayé wa wípé à ń sin jésù kristi a jẹ́ àpẹẹrẹ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé a jẹ́ àpẹẹrẹ nínú ìgbàgbọ́ wípé a ti ń ṣe iṣẹ́ ìsìn wa wípé sí ọlọ́run alààyè ni ni à ń ṣe léyìí sí tí kì í ṣe pé a kàn ń ṣe láti láti láti lè fi gba èrè àbí láti lè fi fi ṣojú fi fi fi ṣojú ayé àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ìwọ ǹjẹ́ ìjẹ́ ìwọ ìjọ tó yẹ pé ó ń retí jésù kristi ní ẹ̀ẹ̀kejì mo fẹ́ pè ọ́ níjà lónìí wọn tí ò ń gbọ́ mi tó bá dé pé o jẹ́ ìjọ tòótọ́ tí ò tí ì nírú àwọn àpẹẹrẹ tí a lè rí nínú ayé nínú ayé ìjọ Tẹsalóníkà mo fẹ́ pè ọ́ níjà lónìí wípé a gbọ́dọ̀ yí padà láti lè wo àpẹẹrẹ ìjọ yìí kí a sì wo ara wa ká sì ká sì tẹ̀lé àpẹẹrẹ ìjọ rere yìí pé bí Jésù ṣe fẹ́ kí ìjọ ẹ̀ kó rí òun ni ìjọ Tẹsalóníkà ìwọ sì gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ èmi pẹ̀lú sì gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ilé ìfún ayé tí ó ń wò wá bíbi tí o ti wà tí o ti ń gbọ́ mi tí ìwọ bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó lè gbàlà rẹ ó rí dandan fún ọ láti gba Jésù torí wípé bíbélì pé tó bá gbà á ó ní kì yóò ó ní ó ní kì yóò kì yóò ẹni tó bá ẹni tó bá ó ní ẹnikẹ́ni tó bá gbà gbọ́ ó ní kì yóò kì yóò kì yóò kú ṣùgbọ́n ó ní yóò yè bíbélì sọ nínú ìwé ìwé ìwé johannu orí kẹta ẹsẹ̀ kẹrìndínlẹ́ni ogún pé ọlọ́run fi ara ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ó fọmọ bí ẹ̀kan oṣù fún ni pẹ́nikẹ́ni tó bá gbà kó máa ṣe kí ni kò kò ní ó ní ṣùgbọ́n kò ní ṣègbè ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun mo fẹ́ fi ìyè àìnípẹ̀kun lọ òun náà ni jésù kristi kó gba jésù kristi lónìí kó láti lè kó lè di olúwa àti olùgbàlà rẹ kó lè bọ́ nínú ìbínú olúwa èyí tó yẹ kó ń bọ̀ sórí gbogbo àwọn aláìgbàgbọ́ àtàwọn tí ó jẹ́ aláìwà bí Ọlọ́run ibi tí ìwọ tó bá fẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ gba Jésù Kristi o lè sọ tẹ̀lé mi pé Jésù Kristi eh, lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò sì lè gba ara tí kò lè ran ara mi lọ́wọ́ Jésù Kristi wọnú ọkàn mi kó sì di Olúwa àti olùgbàlà mi kọrúkọ mi sínú ìwé yìí torí pé mo gbàgbọ́ wípé ẹ kú fún ẹ̀ṣẹ̀ mi àsìn ní ọjọ́ kẹta ẹ sì jí dìde kúrò nínú òkú bẹ́ẹ̀ lẹ gòkè rí ọ̀run ẹ sì ń padà bọ̀ nítorí tèmi mo dúpẹ́ torí pé ẹ ti kọ mi sínú ìwé yìí mo sì ní ìgbàgbọ́ nínú eléyìí tẹ́ ti ṣe mo sì mọ̀ wípé ẹ̀ ń bọ̀ lẹ́ẹ̀kejì ògo ni forúkọ nítorí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run gba ọpẹ́ mi jésù ẹ gbà yìn mi bàbá ayérayé mo wá fi àwọn èèyàn yín lé yín lọ́wọ́ ọlọ́run ẹni tó ti jẹ́wọ́ yín gẹ́gẹ́ bí olùbàlàyé ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ jẹ́ kó dérú kó dùgbà jẹ́ kó mú ọkàn wọn padà sí ọ̀dọ̀ ẹ̀yin lọ́run kó tàn ìmọ́lẹ̀ sínú ayé wọn àwọn ayé tó ti fayé wọn fún jésù kristi wọn oore ọ̀fẹ́ tí wọ́n á fi sìn Olúwa gbé wọ̀ wọ́n ògo ni fún yín Ọlọ́run ẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa tí ìwọ tí ò ń gbọ́ mi tó bá ń fẹ́ ìbéèrè bá ń fẹ́ béèrè ìbéèrè àbí ó ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.